الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أيها المسلمون أيتها المسلمات ارجعوا إلى ربكم وأنيبوا إليه وهو الغفور الرحيم وتمسكوا بدين الله القويم إذ هو العروة الوثقى لا انفصام لها ودعوا الفانية التافهة ودعوا الفانية التافهة تنجون من عقوبة الآخرة يا عباد الله تأملوا قول الله عز وجل القائل في كتابه العزيز قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا وقوله عز وجل وما الحياة الدنيا إلا متاع الغرور ومن عجائب أوصاف هذه الدنيا الثابتة عن النبي عليه الصلاة والسلام أنه صلى الله عليه وسلم وصفها بأنها ملعونة بل ملعون ما فيها إلا ما استثني منها فعن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الدنيا ملعونه ملعون ما فيها إلا ذكر الله إلا ذكر الله وما والاه وعالم أو متعلم رواه الترمذي وحسنه ولقد أدب رسول الله صلى الله عليه وسلم أمته بقاعدة كلية أدب أمته بقاعدة كلية بها يتعاملون مع الدنيا وما فيها فعن ابن عمر رضي الله عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل كن في الدنيا كأنك غريب أو عابر سبيل رواه ابن حبان بارك الله فينا وفيكم في القرآن والسنة ونفعني وإياكم بما تسمعون إنه هو السميع المجيب الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد أتيقف لهم أتي الصلاة أتي السلام فوجت واتوجه النبي محمد صلى الله عليه وسلم ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin múmìnà mùsùlùmá lóbìnrin ẹ jẹ́ ká padà lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba wa ẹ jẹ́ ká sáré padà ká sáré padà lọ bá olúwa wa subhanahu wa ta'ala ẹ jẹ́ ká kọjú sọ́lọ́run káyé kọ̀yìn sọ́lọ́run ẹ jẹ́ kọjú sí olúwa tó dá ẹni torídì olúwa yìí bá bá dẹ́ṣẹ̀ ó ní ẹ máa bọ̀ máa forí jìn yìí àwọn ẹ̀dẹ́ ènìyàn tá a bá ṣẹ̀ wá sọ pé èmi kọ́ dàlùkì àmà fún àbàjá ọlọ́run ní ẹ padà ẹni tó ní tẹ ẹ bá dẹ́ṣẹ̀ tẹ ẹ bá kọjú sí mi padà máa forí jìn yìí ẹ jẹ́ ká padà lọ́ba bí tó ti dẹ́ṣẹ̀ tọ́lọ́run ọba má takú síbẹ̀ kọjú padà èṣù lọ kọjú sí nígbà tó ń ọ̀yìn sí padà olúwa tí ọ dá ọ yìí tó o bá kọjú sí yọ àlè sáyé ká má tẹ̀sẹ̀ gbogbo ibi tó kù sí nínú gbèsè ayé rẹ tẹ̀sìn rẹ àti táyé ẹ tó ń gbà tẹ ọlọ́run ọba padà lọ́ba olúwa tó ròyìn ara rẹ̀ sí àlọ́fọ́fóòrò ọba tí máa ń wẹ́lkọ̀mù ẹ̀ dání tọba tó ń wẹ́lkọ̀mù ẹ̀ tán arrahim yóò tàn fún ọ ní nǹkan báwo ẹ̀dẹ́ ènìyàn bá tẹ́ra wa láyé lọ bẹ̀bẹ̀ pé ẹ̀dá ẹ̀ foríjì ẹ̀rí abala foríjì yóò tún kù lọ́kàn wa pé ẹ̀ wọ́n sábẹ̀ àti foríjì tó ti ń jẹ́ ni èmi dáadáa mi kankan ò lè bọ́ sọ́wọ́ ẹ̀ mọ́ báwo ẹ̀dẹ́ ìyẹn ti rí nù ṣùgbọ́n láwọn ọ̀rọ̀ ìṣe bẹ́ẹ̀ dákun rẹ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin wọn náà máa tó ti ń dẹ́ṣẹ̀ padà lọ bólúwa wa ta'ala ó ti sọ́nà ọ̀bà ẹ jẹ́ rántí pé ilé ayé tá a ayé kékeré ni o ayé ti ń tán díẹ̀ díẹ̀ lọ ọ́tà àbí ọ̀tà wàláhì ayé náà ọ̀tà wà náà nǹkan èlò tó ní aṣọ ní ní nǹkan èlò tó ní ni ó tuntun ń tó ní òbí tó wà ó condition tó wà nítì ayé náà lórí èyí tó ń fojú rí èyí tó fojú fi tó fojú rí kó fi tó fojú a ní láyé bó tó ní bẹ̀rẹ̀ yóò padà má náà ó ti ayé gbó àwọn èèyàn gan wà ń à ẹjá ká fojú kéré ayé yìí torí pò ń gangan kéré fún ara rẹ̀ ẹ wá rántí àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba fi ròyìn ayé díẹ̀ nínú ẹ̀ nínú kútùbà tèmi èyí tá a fi ń sọ lẹ́yìn fún wa ní gbé àwọn èèyàn ti báyé lọ́tàn o para hàn táwọn ènìyàn ń ṣe nípa ayé tó bá jẹ́ sí pé bẹ́ẹ̀ tí ń ṣe wàhálà tó lẹ fi ń ráyé ní àà gbogbo wa làbádo lọ́lá ṣùgbọ́n kí ló dé tá a ṣe wàhálà síbi tó jẹ́ sí kí á jèrè ńbẹ̀ ó náà ní ká ṣe wàhálà sínú ẹ̀sìn ọlọ́run ọba ẹni kí n ṣe kìràkìtà nínú ẹ̀sìn kọ́mọ́jèrè ẹ̀ tòmá kì í ṣe gbogbo ẹni tó ṣe kìràkìtà náà ayé ní jèrè ó dẹ̀ yàn kékeré ní jèrè ńbẹ oyè tó bá dé gbọ̀n náà ńbẹ nísìn rọ́bà wọn ta ẹlòmíì six thirty ni ó ti débẹ̀ láàárọ̀ ẹlòmíì five o'clock ni ó ti débẹ̀ kò sì ní kó ńbẹ tí èdè magre tó ń ti bẹ́ẹ̀ ọ̀rìn tìlé náà tó ń ti bẹ́ẹ̀ ó gba lápò náà ni ó ń yáwó tẹ́ náà tó ń ti bẹ́ẹ̀ aṣọ rẹ̀ jọra wọn tó ń ti bẹ́ẹ̀ kò gbàyè rọrùn kò sì ní dẹ́kun máa dààmú náà ní kíkó ìka máa bẹ̀. ẹ̀jẹ̀ lọ mọ àwọn ayé alukoran tuntun ròyìn ayé fún wa ọlọ́wọ́n bá sọ pé kul mata'u dunya qalil wal akhiratu khayrun liman ittaqa wala tuzlamuna fatila ọlọ́niwà nábì sọ fún wa pé mata'u dunya ìgbádùn ayé ẹ̀ ìgbádùn ayé gan ìgbádùn ayé gan tẹ́ ń wò nìyẹn gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa ní o majority wa ní orí ayé èyí tí wọ́n ń pè ní ayé mo sọ fún wa pé wà lá ìyá ayé ni tí ń gbà tó orí ayé ló jẹ́ kọ́ máa pè tí wọ́n pè ayé ẹlòmíràn nínú àwọn kùsẹ́ ó lè ra fanta yóò ra búrẹ́dì sí pé mo á fẹ́ ara mi lọ́rùn lórí à òun sì yá mi ara inú wa jókòó pé yẹ mọ̀ ń tẹ́ra mi lọ́rùn wà láì yà lọ́njẹ tó o bá máa tẹ́ ń pè ní gbádùn ayé wọ́n á lọ ọmọ pé tí wọ́n ń pè ní gbádùn ayé gan ọlọ́ni kí wọn ànẹ́bí orò yẹn fún wa pé kul mata'ud dunya gbádùn ayé gangan tẹ́ ń pè ní gbádùn ayé gangan qalil kékeré báyìí qalil kékeré báyìí yẹn ni pé gbogbo gbádùn ayé táwọn mi kó jọ nì tí rò pé ń gbádùn nì wallahi qalil tí kòránì bá ròyìn kankan fún ẹ má dáùtì wàláhì ìgbòsèré ni tó o bá dáùtì ẹ ajẹ́ pé ọba tó da ọgbọ́n ọlọ́run ní sọ̀rọ̀ ọlọ́run náà ló ayé ọmọ tìfọ́n tẹ̀dọ̀ ayé wọ́n ròyìn fún gba kò kankan tó lè ròyìn ayé fún ọba torí pé nìkan kan ayé yìí àwọn ènìyàn kan wà bẹ náà a wà á mata'u dunya qalil ìgbádùn ayé kékeré ni tọjá máa ń kankan bò lówó kékeré báyìí bọ́ lọ́lá kékeré jọ kan ní ó kú tẹjú kan sẹ́kọ̀ǹd kan lọ́wọ́ gbà kú lọ́wọ́ ẹ̀ bí ọ̀gbà lọ́wọ́ rẹ yóò sì fi kú gbà lọ́wọ́ ẹ̀ fún mi ọlọ́nilé ayé tó kéré ni wal akhiratu khayrun liman ittaqa wala tuzlamuna fatila ọlọ́tún sọ ayà mi pé wà mal hayatu dunya وما الحياة الدنيا إلا متاع الغرور ọlọ́run ní gbogbo ayé tá ń lò yìí ìtànjẹ ní gbogbo ẹ̀ ìgbádùn ayé ìtànjẹ tó bá ṣe sáìn sáìn tí ọba yìí oye nígbà ìbá ìlú wákàtí mélòó kan àbọ̀jọ́ mélòó kan àbóṣù mélòó kan àbọ̀dún mélòó kan yóò ti dọ́ọ̀lì lọ́wọ́ gold bí gold ṣe ní fálù tó nínú gbogbo orin tí ń bẹ láyé àwọn ìran arin tí ń bẹ láyé gold jẹ́ kan náà àwọn nǹkan tó ní fálù bó ṣe dáa tó nìyẹn tọ́wọ́ bá gbà lọ́wọ́ báyìí tó ń lò bóyá òfin sétí ni ìwọ obìnrin tó ń lò wọn náà máa ń gbà tó kọ́kọ́ fi sétí ọ̀sán ìyá rẹ̀ ah wọn á dáa púpọ̀ ẹ máa wò máa wò fún bàbá yẹn lòfin ah ó ti sì ẹjẹ́ á lọ tàn fọ ayé lòun ò ayé lòun fọ ayé gbóni ọlọ́run ni wàmọ́lẹ́ hayatu dunya gbogbo gbèsè ayé tá a rí á lò ìtànjẹ lásán kọjá máa ń kankan nínú àwọn àròyìn

agbéni jìnà tọ́lọ́wọ́n ọba ló kọ́ rẹ̀ jẹ́ mọ̀lẹ̀ ọ̀hún náà bọ́ bá wà lọ́wọ́ ẹ báyìí ẹni tàbí alẹ́ lọ́wọ́ rẹ̀ ǹjẹ́ pé mọ̀lẹ̀ ọ̀hún náà ní nǹkan tí ò lẹ́yìn nǹkan tí ò nǹkan tí mo ní jìnà sí ọba ní ilé ayé mọ̀lẹ̀ mọ̀lẹ̀ burúkú náà ní ilé ayé látòkè délẹ̀ bó lówó alákòóbá lówó bó bímọ aládàáwò lọ́mọ bó oníyàwó ó ń ìyàwó bó ọlọ́kọ àgbákò lọ́kọ bó kọ́lé wàhálà ní wájú ẹ bó wàhálà ẹni náà máa pé bó ló fi wàhálà jẹ ìwọ tó sí pé kìí ṣe pọ̀ lọ́ra bó ti lọ́ra náà máa tó túmọ̀ bó ti wàhálà fún ẹ náà oúnjẹ tó jẹ láàárọ̀ yìí tó bá o ṣe wá wo process yẹn nítorí pé ó kì í lásán wo process oúnjẹ

abọ́ tó fi jẹun ọ̀ lọ́pọ̀ o prósẹ́sì oúnjẹ lásán ó wàhálà tó sí mẹ́ wàsọ̀tọ̀ wọ̀ wàsọ̀tọ̀ àwọ̀ sọ́rọ̀ ní tuntun àbí àwọ̀ ní mímọ́ mú àbá lọ́jọ́ méjọ mẹ́ta aṣọ ìdídọ̀tí ọkà ọkọ̀ lọ tí prósẹ̀sì rẹ̀ ní jẹ́ wàhálà pọ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ wàhálà ní àárín rẹ̀ wàhálà ní ìparí ẹ̀ náà wàhálà ní anábì ní àdúníyá ilé ayé tẹ́ wo mọ̀lẹ̀ ọ̀hún wàhálà ń gbogbo ilé ayé látọ̀ fìdí lẹ̀ sallallahu alaihi wa sallam wọ́n tún àti ayé fún apé ilé ayé gánjọ́ tá a dá a ti fi àdánwò síbẹ̀ fún gbogbo ayé tí bá ń àbọ̀ mímọ̀ lọ pẹ̀lú mi tó bá gbọ́ ó gbé lọ́nu pé ah, wọ́n ti láyé wọ́n ti ní ayé látòkè délẹ̀ àdánwò ní mẹ́mbẹ́ àgbákò ní mẹ́mbẹ́ anábì expression sallallahu alayhi wa sallam ẹni tí ó sì máa rí ìgbádùn ayé òun náà làwọn tó ti tọ́lọ̀ illa zikrullah àti àwọn ọ́ wà tàbí onímímọ̀ àbẹ̀lẹ́kọ̀ ọ̀nà tí student àti teacher olùkọ́ ẹ̀sìn àtẹni tí ẹ̀sìn àti ìrántí ọlọ́run àwọn nǹkan mẹ́ta àti tọ́bájì ìrántí ọlọ́run àwọn nǹkan yẹn ni ànábì ní ẹ́ ní onìkan láyọ kú ń bẹ̀ pé nínú ilé ní ìparí rẹ̀ orí ni fún ẹ̀ ṣùgbọ́n o tó bá ti sí ọlọ́run bọ́ ọba kọ́lé lọ́mọ̀ pé wàhálà ló ní bọ́ ọra ká lọ́ra bó ọ̀kan wàhálà bó wàhálà ni bó o wàhálà ọmọ ti wàhálà lórí ẹ̀yìn bó lásọ wàhálà ni kò sí ní tó ní láyé yìí tí ọ̀jẹ́ wàhálà fún ayàtọ̀ rẹ̀ ọlọ́run ọba nìkan wọ́n wá ń fi wá lójú pé gbogbo nǹkan tá kọ́bọ́dọ̀ léwá kó bí ìrántí ọlọ́run torí pé òun gángan fúnra wàhálà ni kò sì yẹ kó léwá kò yẹ kó jọ wá lójú káwá sílẹ̀ káwá máa torí ẹ̀ fi tọ́lọ́run ọba sílẹ̀ subhanahu wa ta'ala ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin òjíṣẹ́ wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ń sàlàyé fìtínà ayé fẹ́nìyàn àbí gbogbo bí tí fìtínà wà lórí ilẹ̀ ayé àbí lára ẹ̀sìn ànábì ìdákẹ́ lásán yóò fún wa ní sílọ̀nà àbáyọ fún wa sallallahu alayhi wa sallam inú àwọn ọ̀nà àbáyọ tí ànábì wa mú wá sallallahu alaihi wasallam yọ máa fi wá láǹfààní òun náà ní ìkìlọ̀ tí wọ́n ti fún tàbí àgbà Abdullahi ibn Umar tó sì ń jẹ́ ìkìlọ̀ fún mi àti ẹ̀ náà pé báwo láti hàndù ayé píríncípù wo láti máa bá ayé gbé nígbà ní gbogbo ayé owó wàhálà ni o sì ń wówó ọmọ wàhálà ni ẹni tí ò sí ọmọ bí ọ̀n sáré kiri náà aya wàhálà ni ẹni tí ò sí láya ọ̀n fòrò kiri náà ni ọkọ wàhálà ni ẹni tí ò sí lọkọ bó láti wá sí sáàni kọlé ní ọkọlé ah, sáàni láyà ní ọláyà sáàni lówó ní ah, tọ́lọ́mbá ọmọ ẹ̀ ó ní sáàni lọ́lá ní tọ́lọ́mbá fún ẹgbà ṣùgbọ́n báwo ló ti hándù gbogbo àwọn fìtínà ayé yìí anábìkọ Abdullah ibn Umar radiyallahu anhu ara bí tí anábì ti ju àwọn anábì yòókù lọ ní sallallahu alaihi wa sallam bí yàn bá sọ̀rọ̀ kalẹ̀ bá ń gbé ah, wàhálà láyé o wàhálà ẹlẹ́nu fi kílẹ̀ ọlọ́run á ẹ̀lọ́mọ̀ bí ọlọ́run dá ọdún torí kọ́ wá sìn náà ni gbogbo àwọn nǹkan ayé yòókù ni tó bá jọyìn rẹ̀ ọkọ̀ àbọ̀ tí ọba sí jẹun rẹ̀ má bàánú jẹ́ tó sáàrọ̀ ọlọ́run ọba rẹ̀ primary assignment ọlọ́run lórí ẹ̀ òun náà ni pé sìn mí mo dá ọ nítorí kó o lè bá a sìn mí tó o bá ti rí mi ọlọ́run ọba sìn o ti pass bọ́ọ̀ bá rí nǹkan yòókù sí má bàánú jẹ́ kódà kò dùn ọlọ́run ọba kódà kò dé nǹkan níwájú ọlọ́run ọba mọ́sí lọ nìkan náà ló lè bí ọlọ́wọ̀n bá rẹ̀ ní subhanahu wa ta'ala torí gúrú nítorí ẹ̀dá ni ẹ́ anábì alayhi salatu wa salam wọ́n kọ́ alọ́nà àbáyọ sáàgbà sáàfi lọ ayé bá a bá lówó tí òfin kó bá wà bá a bá bímọ tí òfin kó wàhálà bá wà bá a bá nìkan nínú dúkìá ayé tí òfin bá ti jẹ́ ìwájú ọlọ́run anábì ní kún fi dúníà Abdullahi ibn Umar ó ní anábì wa alayhi

tàbá rẹ̀ fẹ́ sọ̀rọ̀ fún ọmọ tàbá kọ́ wọ ara rẹ̀ ẹ ká gbọ́wọ́ lára yóò máa wò yí pé ọ̀rọ̀ yìí ti kíni ọ̀pàtà bákan náà yóò fi lè pé á ẹni ìtumọ̀ mi bàbá máa kẹ́kọ̀ọ́ a bá sọ náà yóò súnmọ́ kàn ara àwọn tẹkiníkì tánà bí máa ń kọ́ àwọn sàhábà ìkànnú ẹ̀ náà ni wọ́n di náà ká máa lò àwọn ọmọ wa sọ̀rọ̀ tó pàtàkì fọ́mọ mú lẹ́gbẹ̀ẹ́ àbí fà lọ́wọ́ nígbà tó fẹ́ sọ̀rọ̀ yẹn fà lọ́wọ́ fọwọ́ lé lérí fọwọ́ lé léjìká fà mára báyìí yọmọ nǹkan báyìí ó rí tí ọ̀rọ̀ náà yọ wọ rẹ̀ dáadáa anábì ti bẹ́ẹ̀ pẹ̀lú abdullahi ibn umar radiyallahu ta'ala anábì wa sọ fún pé kún fi dúnìyà abdullahi àti gbogbo ẹ̀yin sàbí àti ẹ máa gbọ́ padà ẹ ẹ máa láyé gbogbo nǹkan tọ́lọ̀ ń rí kó fún yín láyé yìí ẹ lò pẹ̀lú ìlànà méjì tí ń bọ̀ yìí ìlànà

mo rò pé kò sí gbogbo aṣọ ẹ lọ́wọ́ díẹ̀ ló lọ́wọ́ bákan náà ò ní sàtọ̀fara bákan náà ibi tó ti wá ní kíni lẹ́mí rẹ wà wọ́n níbẹ̀ ní káta ayé níbo la ń lọ ọ̀run ká má gbogbo ọkàn wa sórí ayé ká gbé yí ètò àwa ń bẹ̀ gẹ́gẹ́ bí àlejò a ti ń lọ ilé padà wa ìlànà àkọ́kọ́ nù. èmi àti ẹ̀ǹjẹ́ láti bẹ́ẹ̀ tá a bá ti bẹ́ẹ̀ ni ayé ò ní jọ wá lójú o ṣùgbọ́n àti bẹ́ẹ̀ káwọ ayé gẹ́gẹ́ bí káwà nú ayé gẹ́gẹ́ bí bàtà jẹ́ àlejò ńbẹ̀ à ń lọ wọn náà bá lejò tí í ṣe aṣọ rẹ̀ níwọ̀n báyìí nǹkan èlò rẹ̀ níwọ̀n báyìí ọkàn rẹ̀ ó sì wà ní ilé tí ń lọ ní ọkàn rẹ̀ ní sí ìdọ́ wa wọ́n ní ká lo gbogbo nǹkan tá a bá ní láyé tó lè kó bá nìyí àwọn ní ká onílé ní onígbà ní máa wò ó níwò wípé ẹ̀ jọ́mìlá lò ń bẹ̀ lọ́ba ara ká jẹ́mìrì láì dùn lọ́ba lọ́mọ jẹ́mìrì láì ríra wa wọ́n ní ojú tí ọmọ àti òwò nù káàní na tàbárí ìlànà àkọ́kọ́ nù ẹni tí ọba wa lè ṣe bá ní tí lè wọn ọba yí ọ wọn ní píríncípù míì tó wà tó tún lè máa lò ọwọ́ àádúró sẹ́bi pé tólùkọ́ bá gbóná dáadáa tó dẹ̀ yí dáadáa tó bá fẹ́ kọ́ ọmọ bẹ́ẹ̀ mathematics ní àti kìíní kan ní ọ̀nà tí ó gbà wọ́ kíáńsà yóò fún ní wéèdì mẹ́ta mẹ́rin ọmọ dáadáa mọ̀tò ẹ̀kọ́ náà kan ló fún ẹ ó lè rọrùn fún wọ kó difficult fún ẹnì kejì tí àpèjúwe àkọ́kọ́ yìí ọba yé yín àwọn wa alálàyé lànàbì sallallahu wa wọ́n ní kó wúra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fònà wọ́n náà máa fòtíyàn bá fẹ́ fònà mo rò pé ó ní dé ojú ọ̀nà kó cross lẹ́ẹ̀kan náà wàá wọ̀ tún wàá wò tún wọ́n ní wọ̀ tún wò sí rẹ̀ ní pé kọ́ ọ sọ́ra láyé ilé ewu lọ́wà bó bá fẹ́ fònà wọ́n náà máa fi di ewu lọ́wà danger ni ẹnì kí n dojú títì láì wọ̀ tún láì wò tún kọ́ fẹ́ cross kò sí wọ́n ní ayé ibi tá àti fòrà ni ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tó fẹ́ fóònà kì í gbẹ́rù ńlá lọ́wọ́ o ah, ẹ̀yìn pé má di ayé mọ́yà àwọn àpẹẹrẹ nìyẹn o ẹni tó fẹ́ fóònà tó bá gbẹ́rù ńlá lọ́wọ́ à ah, wọ́n bèèrè ìdákọ̀ọ́kọ́ fóònà náà káwá máa gbẹ́rù díẹ̀ díẹ̀ rí kí ojú ọ̀nà tó fẹ́ fò yìí ojú ọ̀nà tó léwu bí ọba sì léwu àìgbé tí ó kò bá ní tí àní lè sáré tí bú bá fẹ́ dé àìgbé lọ́wọ́ ọ̀nà àwọn arábìrú sẹ́bìlì wọ́n ní máa bẹ láyé bọ́ ọba lówó láyé máa kára rẹ pé owó yìí ọ̀fẹ́ kọjá lásán bẹ̀ lásán bọ́ ọba nílé láyé mà pé ọ̀n kọjá lọ ń bẹ̀ ni ọ̀fẹ́ fún ẹ bọ́ ọba láya láyé mà pé ẹ kọjá lára yín lásán ni ẹ dìpáàtì padà bọ́ ọba lọ́kọ láyé ẹ ń kọjá lára yín lásán ni ẹ padà tòpin àlára yín padà gbogbo ọlá tó rí o ní mà pé ọ kọjá ń bẹ̀ ni àwọn arábìrò sẹ̀dí àpèjúwe méjì anábì mú wa fún wa sallallahu alaihi wa sallam ìjà padà sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó jẹ́ sí jù ní alkiyama wúwo náà bá ní tó fúyẹ́ àti tó ní wéèt ìwú láàmù tó ní wéèt bẹ̀rẹ̀ ká kápa yí sẹ́gbẹ́ kan kakọjúmọ́ àlàáfẹ́rọ̀ àtọ̀ fún afẹ́yàmá sílẹ̀ ayé ṣùgbọ́n bọ́ bá ti ń sáyé kó fira rẹ̀ wí ẹni tó fẹ́ fojú ọ̀nà kọjá ilé ayé lójú ọ̀nà tó fẹ́ kọjá ń bẹ̀ ẹni tó kàn fẹ́ dá kọjá ni lọ lọ òsì ilé ayé la ní láàánú gbogbo nǹkan tí ó kò bá ayé yìí mọ́jà lè fi ọlọ́wọ̀n ọba mọ́jà sọ́lọ́rọ̀ jáde mọ́jà hù ohun kan tá a fi sáyé rọrùn tá a fi sìn wọn ọlọ́run ọba ju bá a ti ń sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ ọlọ́run ọba kó fún ní nǹkan kan wa gbogbo nǹkan ayé tí ó fún wa tí ó kó bá wa tí ó rí bí ìṣú bá a ti ń sin ọlọ́run ọba ọlọ́run má fi wọ ọlọ́run ọba má fowó tí ó kó bá wa níwájú rẹ ọlọ́run ọba má fi dán wọ ọlọ́run ọba má fi ayé tí ó kó bá wa níwájú rẹ ọlọ́run má fi dán wọ ọlọ́run ọba má fi ọmọ alákòóbá má fi sàdánwò fún ọlọ́wọ́n ọba má fi aya alákòóbá má fi sàdánwò fún ọlọ́wọ́n ọba má fi ọkọ aládánwò má fi sàdánwò fún ọlọ́wọ́n ọba gbogbo nǹkan tí ń bẹ́nu ilé ayé àti pósìtì ayé ni àti owó ayé ni ọlọ́run má fi sàdánwò bẹ́ni kankan wa Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban